obìnrin orí ọmọdé orí àgbàlagbà nínú ilé ìpàgọ́ ìjọsìn yìí ni mo fẹ́ kó rọ̀ sí ẹni tó wí towó bàbá ẹ ṣe rere ẹni tó wí tọmọ bàbá ẹ ṣe rere ọmọ fún mi èyí tó wí tà ìkú ẹ jogún àìkú fún wọn èyí tó wí tìdùnnú ẹ jogún ìdùnnú fún wọn gbogbo ohun àtàtà tí orí kọ̀ọ̀kan fẹ́ lórí ẹ ń béèrè lọ́wọ́lọ́wọ́ bàbá ẹ ṣe fún wa bàbá mo fẹ́ kẹ́ ẹ rọ̀ wá sí orílẹ̀-èdè yìí nítorí pé àwọn ènìyàn mi wọ́n ti ń béèrè fún ìdádúró wọ́n ń béèrè fún òmìnira èdè wọ́n ń béèrè fún òmìnira èdè yíbò ń béèrè fún òmìnira èdè tiwọn yorùbá ń béèrè fún òmìnira èdè tiwọn haúsá ń béèrè fún òmìnira èdè tiwọn ẹ rọ̀ báyìí ẹ wá kó sí inú àwọn òṣèlú wa àwọn alágbára tí wọ́n wà nípò àti ṣe ohun tí wọ́n ń béèrè yẹ gbé wọ́n dídíde kí wọ́n wá ṣe fún wa kí oníkàlùkù máa lọ lé bàbá rẹ̀ kí Hausa máa lọ lé bàbá rẹ̀ kí Igbo máa lọ lé bàbá rẹ̀ kí ọmọ òdúdú àkàdílé bàbá wa oníkàlùkù máa ṣèlú rẹ̀ pẹ̀lú èdè àṣà tàbí lèwe nígbà tí wọ́n béèrè ni mo ní àǹfààní àti fi àṣẹ ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ ẹ̀rọ mi ẹni kí a béèrè ẹni á fi fún ẹni ẹnikẹ́ni tó bá ti béèrè ẹni kí n dé ìbéèrè rẹ̀ ládé lónìí mo fi àṣẹ sí ìbéèrè gbogbo ọmọ Yorùbá tí wọ́n ń béèrè lọ́wọ́lọ́wọ́ wípé àwọn fẹ́ òmìnira Yorùbá àwọn fẹ́ dá dúró àwọn fẹ́ wà ní àyè ara àwọn èmi fi àṣẹ sí ìbéèrè náà lónìí lórúkọ gbogbo olúmọlẹ̀ ayé ẹ ti fún wa. bàbá ní àkókò tí o bá pé wa ní àtọ́jú kálukú gbòmìnira orílẹ̀-èdè yìí tí a fẹ́ ló máa ṣèjọba wa ní èdè àṣà àti abínibí wa yìí má ṣe láì jí wa níyè má jẹ́ kí ìyẹ̀wò ó sùn lọ kí ká lè ṣètò ìjọba náà pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ wa láti gbé àwọn ọmọdé wa lárugẹ láti yọrí lè jọba láyé wa. bàbá lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn kan ń bẹ ní àyíká ayé tí ojú ọmọ ń pọ́n tí wọ́n ń bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ ọmọ bàbá mo pa àṣẹ sí inú ayé gbogbo àgọ̀ tí ń wọ́mọ tí ń wojú rẹ fún ọmọ rere ní ìwòye àmọ̀dún kí wọ́n gbọ́mọ rere wá pàdé. àṣẹ kúrò ní àgàn sì di ọlọ́mọ. gbogbo ojú tó ń wò bí etí tó ń pọ́ mi níbikíbi tó bá gbé ń pọ́ mi níbikíbi tó bá gbé ṣe àbápàdé ìwúlé yèé bàbá o tó ti ṣe pé àgàn ni òun bẹ́lẹ̀ fún ọmọ bàbá sọ́jọ́ lọ́mọ lẹ́sẹ̀kẹsẹ̀. àṣẹ. ṣe ọ̀dọ̀ sọ nínú wọn. èyí tí ó wá ṣe pàtàkì tí ìjọ àpapọ̀ odù ọmọdé àgbà ìjọ yìí ti ń béèrè láti ọjọ́ tó pẹ́ ní pé ìṣẹ́ tó gẹ́ ìyá tó gẹ́ gbogbo ọmọ ìjọ onílà àpapọ̀ odò káàkiri àgbáyé ẹ̀mú àpò olólóṣì ẹ̀sọ́ wa di olówó owó ni wọ́n fi ń ṣe ẹ̀sìn ó ló fi ń gbé ẹ̀sìn lárugẹ bàbá olódùmarè owó rere tá a fi ń gbé ẹ̀sìn dé ilẹ̀ lérí ẹ wá kù sí àpò wa. Àṣẹ gbogbo ọmọ àpapọ̀ odùmájẹ àtòṣì mọ́. àṣẹ. ìjọ ní àná ṣe àṣẹ. májè àbáláyé fọwọ́ tì àṣẹ. ìwádìí olóríire. àṣẹ. gbogbo ọmọ àpapọ̀ odùmọ̀ ọ̀fẹ́ ìdààmú mọ́láyé. lé ìdààmú jìnnà sí gbogbo wa. àṣẹ. à ń fẹ́ àlàáfíà tó jiná. tó bá àlàáfíà fún wa. àṣẹ. gbogbo ibi tí ire wá wà ẹ lọ gbé ire náà wá. àṣẹ ìkoroka àwọn àgbẹ̀ ní bàbá gbé oh, wọ́n ní ibi kì í bágbé ní lọ oh, bàbá má jà á rí bímọ láyé wa mo rú mo tù ú àwọn àlùkò dífá fún àlùkò wọ́n ní bí omi ìbálùkò ni mo sùn bàbá gbogbo bí tá bá rìn sí má jà á rí bí lórí ọmọ oh, òní ọrún ọ̀la ọ̀gùn àwọn ajá dífá fájá wọn láláàánú òní wọn já gbogbo bí tá bá rìn sí má jà wọlé oní wa àgùntàn tó gbá kàǹkàn tí ó wẹ̀ kò mọ iṣẹ́ àtàtà tí àwọn lè ṣe fóun ni adíbá fún wọn ìwọ̀nrán ọmọ ológun wọn látòjò àtẹ̀rùn wọn la nílé lọ́ọ́ fi lólá ayé rẹ̀ bàbá àtòjò àtẹ̀rùn jẹ́ ká fàlàfíà ara lólá ayé. àmì wàjà àwọn olé olóyo díbá fún olóyo ó fọ orí ẹ̀ sílẹ̀ òun bàdó orí ẹni ní gbé ni àdó ò lè gbé ni amùwàjà rẹ o àwọn olé olóyo láti òní lọ kó ní wa kó bẹ̀ sí ní gbé wa. káwá ṣe tó ṣe ayé. adéṣẹ́ ló ń jẹ́ òmìnirṣẹ́ ọ̀ṣẹ́ máa gùn baraka ẹ̀yẹ. amọ̀nàmọ́ná sojú ọlọ́run ọba yòróyòró adébá afọ́kànṣoṣo ọ̀ṣẹ́ ọ̀ṣẹ́ ò jẹ ọ̀ṣẹ́ ò mọ̀ṣẹ́ ń gbẹ́bọ̀ ọlọ́run ajàntẹ́rẹ́lé ìgbà ariwo ní olú ọdẹ òkìkí ẹ̀ bọ́sì sọ́fù ìgbà ariwo ní olú ọdẹ bàbá gbogbo tá a wí lẹ́nìí ẹ jẹ́ kí wa kó tòjọ́ ẹ jẹ́ kí ire wa kó tọ̀run nínú pàgọ́ àdúrà yẹn tó ń wọ́pọ̀ ẹ̀jẹ̀ olówó ẹ fi ń wọ́kọ̀ ẹ̀jẹ̀ olóko ẹ fi ń wọ́yẹ̀ ẹ̀jẹ̀ oláyà ẹ fi ń wọ́mọ̀ ẹ̀jẹ̀ olómọ gbogbo tó lè máa tún oníkálukú wa bàbá ẹ ká bá dùnú pàdé níbẹ̀ gbogbo oníkálukú ń béèrè lọ́wọ́ ni bàbá ẹ ṣe fún wa gbogbo tó ní ká lukú kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀ lẹ́nu bàbá ìṣílẹ̀kùn ayọ̀ náà fún wa. lónìí àwa ṣí ìwé ẹ̀sìn wa lójú traditional holy bifa àpapọ̀ ojúlùnà sókè wípé tí a máa lò gẹ́gẹ́ bí ìwé ẹ̀sìn nìyí bàbá ẹ jẹ́ di lílò káàkiri àgbáyé. tọ́bọ́ ní ẹnikẹ́ni tàbí èèyàn kéèyàn tó bá ní ọba burúkú láti fi ja ìwé náà lógun Olódùmarè pa ìran rẹ̀ rẹ̀ lórí ayé ẹnikẹ́ni tó bá rí ìwé náà tí kò wo ọ̀nà láti túnṣe tí kò lo ìfẹ́ láti ṣàtúnṣe sí ìwé náà gbogbo ìmọ̀ tó ní láti fi gbé ìwé náà lárugẹ tí kò lò ó tó ṣe pé gbogbo ọ̀nà bóun yóò ṣe pa ìwé náà run bó ṣe gbé ìwé náà ṣubú bíbí náà sì ní jẹ́ lílo lòun yóò máa wá bàbá o bó ti pinnu àti pa ìwé náà rẹ̀ lọ́dọ̀ ayé kí ìwé náà máa dàgbà síwájú sí i. kí ìrántí tẹ̀ sí parẹ́ nínú ayé. torí ọ̀sẹ̀ ni wọ́n pẹja nílé kẹ́tù. àfìrìbòjò ni wọ́n pẹja lóde ọ̀nà láwẹ̀. òjò bá tètè rọ̀ kẹja lágùntàn ọ̀dọ̀ wáṣẹ́lẹ̀ wa ṣàwo. adébábọ̀ ọ̀sẹ̀ tí sòtúpọ̀ ilé olódùmarè owó ilé yìí kọ́ ọlọ́sìn ló tù wá ọmọdé yìí kọ́ ọlọ́sìn ló tù wá ọ̀sẹ̀ ọ̀túnbọ̀ súnlé wọn máa tù lé tèmi fún mi gbogbo ibi tí ire orílẹ̀-èdè yóò bá lọ tù lé wa lọ́wọ́ ká lè fi aláṣeyọrí ká má ṣe ṣe àṣàtúmọ̀ àbá gbogbo ènìyàn tó wà láyé tó ń gbúròó ìjọ Ọ̀rúnmìlà àpapọ̀ odù tínú ń bí tó ronú bíró ìjọ àpapọ̀ odù lónìí mo pa aláṣẹ kó tẹ̀ ẹ̀sìn kárí ayé. jìyà káàkiri àdúgbò kó jẹni àwátì láwùjọ bàbá bí ẹnikẹ́ni bá ti ń ronú bí sí ọmọ àpapọ̀ odù torí pé ènìyàn jọba àpapọ̀ odù wa ń bínú rẹ̀ òun wá ṣubú rẹ̀ òun ò ní jẹ́ orí ná mọ́ òun ní jẹ́ orí lò mọ́ àdàbí o tó bá ṣe pé tá a bá mú ènìyàn ní mùsùlùmí tó bá délé fọ́tà bá ṣe lóore àdàbí o tọ́ni pé tá a bá mú ènìyàn ní kìsìtẹ́nì tó bá délé fọ́tà bá ṣe lóore tó bá ṣe pé tí mùsùlùmí bá wà lọ́wọ́ délé fún àwọn máa ràn lọ́wọ́ ni tó bá ṣe pé àwọn kì í tún fi wọ́n ṣẹ̀sìn tó pé a máa ń pọ́n wọlé káàkiri ayé ni àní gbogbo ènìyàn tó bá jẹ pé bó ṣe ń kúrò àpapọ̀ odù inú ń bì tó sọ pé òun ọmọ àpapọ̀ odù tó ń mọ̀ òun máa jà lógun tó ń gbìyànjú agbára rẹ̀ láti máa jẹ́ olùdènà fún ọmọ àpapọ̀ odù nílé lóko tàbí láti máa gbógun tó máa àpapọ̀ odù nílé lóko Olódùmarè ooo mo pa aláṣẹ pa ìran rẹ̀ lórí ayé. tí gbogbo máa pápá olùkọ́ wà máa yọ. orí àwọn ayọ̀ ní tí a kàdà. gbogbo máa pápá olùkọ́ ṣe àṣeyọrí torí àṣeyọrí ni ti ọjọ́ ojúmọ́ òní mọ́tò ọjọ́ máa la ọjọ́ bá ti làkàlà kedere gbogbo máa pápá ọdún ní lílù bò ó pa aláṣẹ lónìí ara àwọn jù ní ká máa jẹ́ ayédèrú ẹyẹ gbogbo ọmọ àgbà òṣùpá níbi òṣùpá ti gbé mọ́lẹ̀ tó ń dúlà lọ́wọ́ ẹ̀rìn àgbọ̀nàmọ́lá yẹ bí ọba ní ìṣe wa ń bí òun nínú òun wá ṣubú wa èrí ọ̀bọ̀kú ló máa pa ọ̀bọ̀kú níṣẹ́ bí bólúwa rẹ̀ kó dẹrù níbo nínú ayé ó ta ní igbó lọ ó máa káàkiri ìlú ó máa lórí tó máa dáni ní òwò láàrin ọjà kí gbogbo ọmọdé kékèké kó máa bá gbé tó ìjà wèrè tó má ṣe é wò láwùjọ àdàbí tí àpapọ̀ odù bá ronú bí sí ènìyàn tó bá ṣe pé àṣeyọrí ìṣẹ̀ṣe làpapọ̀ odù ń wá tó ẹgbẹ́ àṣeyọrí àwo làpapọ̀ odù ń wá tó ẹgbẹ́ àṣeyọrí gbogbo ayé àti mùsùlùmí àti kìsẹ́nì tó ẹgbẹ́ kó dáa fún gbogbo wa nílẹ̀ Yorùbá lápapọ̀ odùn wá gbogbo ẹni bá ti ń ronú bí irú àpapọ̀ odù àgbà ọ̀ṣun tó ní kìsù gbogbo ìta wọn. àṣẹ. àgbà wa dolówó. àṣẹ. àmọ́ gbogbo ènìyàn tó ní wa ti ṣe wá ń wù tó ń fẹ́ tiwa bàbá olódùmarè ẹ̀ máa fẹ́ tiwọn. àṣẹ. ayé máa yẹ wọ́n. àṣẹ. ọ̀rọ̀ wọn kó máa dayọ̀. àṣẹ. mú wọn débẹ̀. láti jọba ènìyàn papọ̀. ọ̀run là kó tó tó ìyá àmọ̀dún gbogbo àtàjọ bó ṣíṣàjọdún yìí ká ti là jù báyìí lọ. gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ inú ìjọ yìí gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ inú àwọn àgbà Òṣùgbó gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ ilé ayé mo pa yín pọ̀ mo wúre fún yín lé ní olùkútùkú má ṣe tú yín ká kó má ṣe yà yín kẹ́ ẹ má ṣe tòṣì mọ́ láyé kẹ́ ẹ di bílíọ̀nì ẹ wá kí olówó gidi olówó láyé mọ́ ayé ò kì í bólóṣì ṣe pọ̀ gbogbo yín kẹ́ ẹ dolówó kẹ́ ẹ di ọlọ́rọ̀ kẹ́ ẹ di olóríire bí mo ṣe wí lénìí ọ̀hún là kó fi àṣẹ sí i ọ̀ṣẹ́ òtò gbogbo orílẹ̀ yìí gbogbo àwọn ọ̀dọ́ pátápátá tí ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà nígbà tá a sì ń jẹ́ nàìjíríà gbogbo ọ̀dọ́ yìí pátápátá nígbà tá a bá tún jẹ́ nàìjíríà mọ́ ìlú tó ní kálukú wà ẹ bá mi pa ọ̀pọ̀ kẹ́ gbé wọn ga gbogbo ọ̀dọ́ àgbáyé ẹ ká yẹ wọn kó sunwọ̀n gbogbo olúmọlẹ̀ ṣàánú mi gbogbo àwọn ọ̀dọ́ yẹn bá mi dáríjì wọn. Baba, gbogbo ègún ègún ilé ìyá ègún ilé bàbá ègún àdúgbò tó ń gún àwọn ọ̀dọ́ yìí lọ́wọ́ tó wọ́n fi ń ronú ikú síra wọn bàbá ẹ pa ègún náà run lórí wọn ẹ pa ègún náà run lórí wọn ẹ jẹ́ kí wọ́n di ọ̀rẹ́ ara wọn bàbá olódùmarè orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti láwọn ò fẹ́ ogun boko haram mọ́ ojoojúmọ́ náà fi ń ṣígun sí Boko Haram lónìí gbogbo tó ń jẹ́ ogun Boko Haram ẹ parẹ́ gbogbo tó ń jẹ́ ogun Boko Haram ẹ parẹ́ gbogbo ọba jínigbé ẹ parẹ́ gbogbo gbogbogbò ẹ parẹ́ bàbá gbogbo Fúlàní ẹ lọ kó ẹ̀mí ìrẹ̀lẹ̀ sí wọn lọ́kàn ẹ jẹ́ kó ní ẹ̀mí rere lọ́kàn kó má ní ẹ̀mí ìkà mọ́ ètè bá bá sọ̀rọ̀ tí ò gbọ́ tó ní dandandandandandan òun fẹ́ máa ṣe ìkà òun fẹ́ máa da ilẹ̀ Yorùbá láàmú Olódùmarè ìka tó bá ṣẹlẹ̀ bá ń gé gbogbo Fúlàní tó bá ti ń ro bí sí orílẹ̀-èdè wa ni bàbá ẹ pa wọ́n láti rántí tó múra ogun dè tó kún láti ja orílẹ̀-èdè wa yìí irinṣẹ́ ogun rẹ̀ ní kó pa á. irinṣẹ́ ogun rẹ̀ ni kó pa á. arákùnrin okòrò nìkásẹ̀ ọdọọdọ máa dán lọ́nà bá a sán láti káàjà eriwo jìwà wọ ọ̀sán ó jiyàn gèdè níkùú ọmọ lọ àwọn tí wọ́n ń bá ọmọ òtúfẹ́ jà jọ́kìnà tí wọ́n ń bá àwọn ará òtúfẹ́ jẹ́ ọmọ àníkàrà òtúfẹ́ lọ fọkàn balẹ̀ ó yẹ kí wọn bá tún pè ojú abú lórí wọn ni yóò para rẹ ọmọ àti bọ́ọ̀lù tó kọ́ àṣẹ òun láti ṣe arábáníkà jókòó tí ò jáwọ́ ibi tó dúró sí ó fi apá ṣẹ́ ó sì kú ó ọ̀nà alákejì lọ gbogbo ènìyàn tó dàbí arábáníkà níran fúlàní sórílẹ̀-èdè yìí ẹ jẹ́ kó fapá ṣẹ́ kó okòwò nìkan jókòó tí ò jáwọ́ ó fẹsẹ̀ kọ ó sì kú gbogbogbò kò kásẹ̀ láàárọ̀ àwọn fúlàní sórílẹ̀-èdè wa yẹn jẹ́ kó fẹsẹ̀ kọ́ kó lè kú. ọ̀dọ́dọ̀ ọ̀dọ́dọ̀ pọ̀ àtọ́ àtọ́ ọ̀rẹ́ ló pa gbogbogbò tó dàbí ọgbọ́n ọ̀dọ́dọ̀ máa dọ́dọ̀ lọ́ka fún ọgbọ́n fúlàní lọ́gùn rẹ̀ ní kó pa. ó jiyàn gèdè ní kọ̀ọ̀mọ́ ọlọ́fin gbogbogbò òjìyàn gèdè tó dàbí fún òjìyàn gèdè níkù láàrin ogun fúlàní fara ẹ̀ ní kó para ẹ̀. gbogbo ènìyàn tó ń bíbi sí wa kí bí wọ́n lọ bá wọn. ẹ bá ti ń lo rere sí wa kí rere ó máa bá. ẹ bá ti ń lo rere sí wa kí rere ó máa bá. bàbá gbogbo àwọn tó wà nínú túbú nínú gbèkù nínú ọgbà ẹ̀wọ̀n bàbá tó ti lẹ́ẹ̀mí ìṣe rere tẹ́ ẹ rí pé yóò ṣe rere bàbá ẹ fún wọn ní òmìnira lónìí. àṣẹ. wọ́n pọ̀ wá sí ilé kọ́mọ wá ṣe rere. àṣẹ. ṣùgbọ́n ó gbé dájú ló pé kò ní ṣe rere ẹ jẹ́ kú dájú sọ́run. àṣẹ. kó má tún padà wá da lẹ́rú o. àṣẹ. ẹjọ́ yá kúsọ̀nù kọ́run kó sọ̀kọ́ lọ sìnkú ẹ̀. àṣẹ. ṣùgbọ́n ó gbé tó ti yí padà gbogbo ẹlẹ́wọ̀n tó ti náà mí ṣe rere lọ́gbọ̀n gbogbo ẹlẹ́wọ̀n tó ti mọ̀ pé ìwà àbàjẹ́ òṣùwọ̀n ẹ̀yin náà lẹ ní àyè ń bẹ fún ẹlẹ́ṣẹ̀ láti ṣe àtúnṣe gbogbo ẹlẹ́wọ̀n tó ti ṣetán láti ṣe àtúnṣe láyé bàbá ẹ tú wọn sílẹ̀ kó gbòmìnira gbogbo ọ̀nà ẹ tú wọn sílẹ̀ kó gbòmìnira má lè máa yìn lógo àfi gbogbo lọ́ba lọ́ba ládéládé lóye lè ṣe abẹ́ àkóso yé àṣẹ wọn jẹ́ kó máa ṣẹ àṣẹ wọn jẹ́ kó máa ṣẹ kí wọ́n lè jẹ́ aláṣeyọrí láyé ẹ̀mí àṣìṣe ẹgbẹ́ kú ònà ọkọ̀ kọ́ má lè ṣe àṣìṣe mọ́ kọ́ lè máa ṣe rere láyé gbogbo oníkọ̀ọ̀kan kóhunkóhun ìlẹ̀mọ́ tó ń do oníkálukú o ṣùgbọ́n tó oníkálukú mọ̀ kó òun fẹ́ tó ti wá béèrè nínú pàtó ilé ìtọ́ba yàrá bàjẹ́ fún wọn. ẹ wúlé mi ò kú lórí. Oh, eré mi ò sùnà rí ègún kan ṣoṣo níjà lókè lókè máa láyé ń ṣe bí owó mi bí bàbára ayé mi kù fẹ́ni tí ń lọ oh, àbùkù ìrọ̀rùn kà fẹ́ni tí ń lọ oh, kí bàbá aláwo bá wí dẹ́rẹ́ a máa ṣe dẹ́rẹ́ o. tata wílé ní àṣẹgbógun onílẹ̀ kò ṣe bẹ́ẹ̀ ọ̀run làmì mọ́ alábàwí àti àlè wa.

èmi bí àṣẹ ọmọdé bí àṣẹ làlàkà bí àṣẹ gbogbo rẹ̀ yóò máa ṣe Elédùmarè lórí.